ah mo lè rìn ọ lọ. ah my god. She ¿Eh? know I'm Ferrari. She say na my love, you belong to me. Ah, I belong to her. Ah. Hey, baby, somebody. I say love is blind, but I. See her for your eyes, oh. Ah, please, me, oh, no. <laughs> Uh-uh. Hilary o, àrùn lọ́sàn-án. Èmi ò máa kí n ṣe irú ọmọ Yeah, we're very good. Sit down. Uh. ko. Ẹlẹ́dàá ṣé káwa òkè. Kẹ́ni ṣé o máa fẹ́ soft drink àbí omi ní pẹ̀lú? Wo wo bí jẹ dúró dè mí jẹ́ ká jọ lọ. Lọ síbò. Ah, kì í ṣe pé ẹkùn tí kòkó keep company ní tó wà nílẹ̀. Eh? Company ta ni? Eh, Ọ̀rẹ́ yín méjèèjì ti yé mi. No problem. Eh, èmi náà ti rántí wípé mo ní ìwé kan tí mo fẹ́ gbà ní blog di ṣùgbọ́n what? no kejì Oh, i'm not a baby o mi ò ṣọmọdé and mo fẹ́ kó ọmọ kìíní kan wọ́n ní ẹni tí a bá nífẹ̀ẹ́ sí ilé ọ̀kì jìnnà rárá yá àyèmọ́ obìnrin tó wà ní ọgbà yìí amọ̀fẹ́ tí mo ní sí ẹ quantify i love you hmm? from the bottom of my heart. Do you know? kí ni mo gbọ́ tuntun sí. I love you mo di fèé. you love me ìwọ ń sọ̀rọ̀ ìfẹ́ oh, kí ni o fẹ́ gbọ́rọ̀ ni wàá dẹ̀ gbọ́rọ̀ dẹ̀ ni sórí bó ṣe ń wò mí kò lè work o lè ever rí mi fẹ́ wàhálà irọ́ ó parọ́ ni ó tán rẹ̀ gẹ́ ni ọkọ̀ tó ti lọ ni wọ́n ń juwọ́ sí ìwọ fẹ́ fẹ́ mi number one I'm in a very serious relationship I get that into your score two ẹran tó yí ni ẹ èmi ò dé lẹ́mi wàhálà ìwọ ìwọ ìkan náà lọ́mọ olówó ìwọ ìkan náà ní ìfàwọ̀rajà àwọn obìnrin máa lé kiri ìwọ ṣé o ètò tiẹ̀ wá ń bí mi nínú dùn nínú ọ̀rẹ́ bó ṣe jókòó yẹn òun ni wípé o tún lọ wà nínú ẹgbẹ́ òkùnkùn come on. you mean cult. yes you a cultist.